ṣùgbọ́n ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ olúwa ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ máa gbọ́ ti àwọn olúwa yín nípa ti ara pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì ní òtítọ́ ọkàn yín bí ẹni pé sí Kristi kì í ṣe ti àròjúṣe bí àwọn tí ń wu ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ẹrú Kristi ẹ máa ṣe ìfẹ́ Ọlọ́run láti inú wá ẹ máa fi inú rere sìn bíi sí olúwa kì í sì ṣe sí ènìyàn bí ẹ̀yin ti mọ̀ pé ohun rere kó ohun rere tí olúkúlùkù bá ṣe òun náà ni yóò sì gbà padà lọ́dọ̀ olúwa ìbáà ṣe ẹrú tàbí òmìnira àti ẹ̀yin olúwa ẹ máa ṣe ohun kan náà sí wọn ẹ máa dín ìbẹ̀rù yín kù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 tí ẹ sì ti di ìgbáyà òdodo nìmọ́ra tí ẹ sì ti fi ìmúra ìrere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà lékè gbogbo rẹ̀ ẹ mú àpáta ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà iná ẹni ibi nì kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run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 gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ ṣùgbọ́n kí ẹ̀yin pẹ̀lú kí ó lè mọ̀ bí nǹkan ti rí fún mi bí mo ti ń ṣe sí tí kíkú arákùnrin olùfẹ́ àti ìránṣẹ́ olóòótọ́ nínú olúwa yóò sọ ohun gbogbo di mímọ̀ fún yín ẹni tí mo rán sí yín nítorí èyí kan náà kí ẹ lè mọ̀ bí a ti wà kí òun kí ó lè tu ọkàn yín nínú àlàáfíà fún àwọn ará àti ìfẹ́ pẹ̀lú ìgbàgbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa Jésù Kristi kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo àwọn tí ó fẹ́ Olúwa wa Jésù Kristi ní àìṣẹ̀tàn.